yọ. pẹ̀lẹ́ ìwé tí ó wà òkè gbogbo nǹkan tí mo máa tó bẹ̀ sọ pátápátá mi ì fẹ́ kókó kankan dànù gbogbo nǹkan bá dẹ̀ ti ń bá ẹ sọ mi ì fẹ́ kókó kankan dànù rárá rárá sórí ọ̀rọ̀ nígbà míì ó lè má wúlò lẹ́nu kó jẹ́ pé lọ́la ibẹ̀ náà lọ̀rọ̀ yẹn máa ti bẹ̀rẹ̀ sí níwà yusuf àbọ̀rọ̀ mi ò yẹ gbogbo ohun tó bá báyàn sọ láyè nítorí ara èèyàn ni ṣọdẹ mọ̀ pé mi náà kì í yé sọ gbogbo ìgbà ni mo máa ń bẹ̀ sọ kò tí ń gbà mí wàá kàn wá àrùn kì sí ọ̀rọ̀ mi òun ló fi fa gbogbo ohun tó ń fa òun láti máa gbọ́n tí mo bá ń bẹ̀ ṣọṣọ́ ti gbọ́ ọkọ mi. mo ti pẹ́ mọ́ máa bẹ̀rẹ̀ ní next week. ok máa bẹ̀rẹ̀. <laughs> mọ́mí ẹ máa màá bá yín lé mo gbogbo iṣẹ́ ayé rẹ̀ ni yóò ṣì jáde bọ́lọ̀ ti ṣé wọ́n mọ̀ pé wèrè nìyẹn ni. àmọ́ eléyìí ó ṣe wèrè kí wọ́n lọ sọ́fíìsì. ọ́fíìsì wèrè ni. bọ́lúpẹ́ wojú mi o wojú mi mi ò fẹ́ mi ò fẹ́ wá dáradá o kí ni gbogbo yẹn báyìí. àyà ló ń ń dúró de látàárọ̀ ó yá nígbà máa sílẹ̀ yìí. Kiri. No man. No man. No man. Showing soon on your Yoruba Movie Box.